a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé kí ni nǹkan tí wọ́n ń pè ní ìbéèrè yẹn gangan òun ni wípé tí a bá rí àwọn jamaa kan àwọn ìjọ kan tí ó dẹ̀ jẹ́ sí wípé wọ́n ń gbé alkitab wa sunna wọ́n ń gbé lórí fún òsì nǹkan mìíràn tó yàtọ̀ sí alkitab wa sunna so àwọn jama yẹn wọ́n wá pọ̀ dáadáa tó ṣe wípé eléyìí kìtáàbù àtún nànà ni náà láríkún ṣe eléyìí náà kìtáàbù àtún nànà ni àríkí tí òun náà ń ṣe ìjẹ́ alẹ́tọ̀ láti darapọ̀ mọ́ àwọn wọ̀nyí bí. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in wa ba'd naam béèrè tí a béèrè bóyá ó má yí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti tọ́ yẹn títà bá rí àwọn ìjọ tí wọ́n sì gbé alkitab àti sunna dání wọ́n wá ní tíjọ náà pọ̀ kápẹ́ yẹlẹyẹlẹ tí wọ́n sì gbé alkitab àti sunna dání bí sàlẹ̀ jọ́yìn láti kílẹ̀ bẹ́ẹ̀ lórí ìbéèrè yẹn àtúnṣe wà ń bẹ́ẹ̀ kò ṣeé ṣe kí ìjọ kọ́pọ̀ yẹlẹyẹlẹ kọ́wájẹ́ sí gbogbo yẹlẹyẹlẹ yẹn ló gbé àkìtáàbù àti sunna dání kò ṣeé ṣe ẹyọkan lànà ti sọ fún wa sallallahu alaihi wasallam ẹyọkan nínú gbogbo ìjọ tẹ lójú àlùkìtàbà tó súnà dání ìkan bẹ́ẹ̀ lọ́wọ́ lórí òdodo tó bá yẹ kó tọ́ ni wọ́n rí bẹ́ẹ̀ gbogbo wọn ò lè rí bákan náà nígbà tó wá rí báyìí ní àtúntò wà lórí ìbéèrè bóyá tẹ bá béèrè pé tá a bá rí àwọn ìjọ tí kálukú ń pèpè pé alikitaabu àti sunna ni òun gbé dání ìjẹ nínú àwọn ìjọ yìí ìjẹ léyìí tó dá wà nínú wọn bí tá a lè máa jọ sí àbí kò sí. alikitaabu àti sunna kálukú ní ṣe dìhàn wẹ̀ fún gbé dání ṣùgbọ́n ta lẹni náà tó gbé dání òun náà lẹni tá a bá wo ìṣesí ẹ̀ bí ṣe ń pàtìsì kìtàb àti súnà tó ṣe déédéé tàwọn sọ̀hábà nàbì radiyallahu ta'ala tó bá ṣe déédéé rẹ̀ alhamdulillah ó lójú ọ̀nà ànábì wa muhammad ní sallallahu láti wá máa wó pé báyà àwọn àjọ wà nílẹ̀ tó tí wọ́n gbé àkìtàb àti súnà dání. táwa máa rò pé gbogbo wọn náà ni wọ́n dá kò ṣeé ṣe. anabi alayhi salatu wa salam bá ti ń sọ̀rọ̀ hadithu tirakule umar tirakule umar tí ma mu ahakimu gbà wá tó tilẹ̀ sẹ́n rẹ̀. wọ́n ní iftara qatili anabi alayhi salatu wa salam sọ̀rọ̀ iftara qatili yahud ala ala ihda wa sab'ina firqa وافترقت النصارى على سنتي وسبعين فرقة وستفترق أمتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة أنا بقى إتان ìtawọ̀ọ̀bá táàsì mà táàsì ríkà ọ̀sọ̀mọ́ra ìtẹ̀ fún wa nínú hadithi yẹn. wọ́n láwọn àjọba yìí wọ́n pín sí seventy one àwọn ẹlẹ́sìn jù seventy one ni wọ́n. àwọn ẹlẹ́sìn nàṣọ́rọ́ seventy two ni wọ́n pín sí ìpìlẹ̀ ní o má wo branch àwọn ará ìjọ tó ní ànábì sallallahu alaihi wasallam àwọn ọkùn sí seventy three seventy three yìí mùsùlùmí gbogbo wọn o. mùsùlùmí yẹn pé umma tí wọn sọ ń bẹ yẹn ummatul ijaba nínú ọba nínú ọwájú nípa hadith yẹn mùsùlùmí ní gbogbo seventy three lánàá ti sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n gbogbo seventy three èwo ní ìsìláàmù ẹ̀ wà lókè téńté tọ́jọ́tì ní ànábì kan gan ànábì ní ẹ̀yọ̀kan péré náà tẹ̀ níbẹ̀ o seventy two yòókù wọ́n kàn fojú jọ wá ní wọn ìtara àmì ànábì wọn tẹ̀lé súnà ṣùgbọ́n mùsùlùmí làwọn náà. àwọn ẹni gbogbo wọn ni wọ́n wọ náà iná tí wọ́n ní wọ́n wọ̀ yìí ọjọ́ wàhíì láti fi ṣe yí ayé pé ká máa pín yẹlẹyẹlẹ haram ní àbúrò débẹ̀ ànágbà alẹ́ ọ̀kan náà ni wọ́n wà lùjọ́ náà kí wàá lẹ́yọ̀ kan náà wọ́n wá túmọ̀ ẹ̀fọn náà hadith mi pé ẹni tó bá jẹ́ sí pé ní tó gbé dání ó wò ó sì déédéé ní tí àwọn sọ̀hábà gbé dání. ọmọ tí wọ́n ń wí bíbáyìí ibi pátá sí seventy three kùtù láàfin pé ẹyọ kan tán wí tán lọ́wọ́ nù àlìjẹ́nà tó jẹ́ ìjọ ànábì sallallahu alaihi wasallam kò sùn mọ́ sí pé yọ jẹ́ ìjọ ó lè jẹ́ nìkan ṣoṣo sàgbọ́ yìí wọn ó lè jẹ́ nìkan ṣoṣo láti lu imaamu ahmed rahimahullah láti kó fìtínà wọn àwọn nìkan àwọn ni wọ́n jẹ́ kéèyàn náà jẹ́ ọmọ náà jẹ́ ẹyọ kan gbogbo àwọn yòókù wọ́n wí òkú yìí wọ́n ní al sọ látàrí ìdí eléyìí àlè rí ìjọ tó pọ̀ tábà tí wọ́n rí jọ díìnì dín fírakù náà àìsè fírakù ẹ̀ ń bá ti jọ́ ìrìn rẹ̀ ó ti wà ní seventy two seventy two ọkẹyọkan ẹyọkan yìí àwọn làwọn tí wọ́n bá dúró ti kìtàbà sunna àti manhaj salaf ẹyọkan yìí báwo láti máa dáhùn a máa dàmà nígbà tá a bá gbéyàwó wípé kò sí ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà àjọ ẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́ ó wúra rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì wú gbẹni tó ti rí tó jẹ́ sí bá ti sún Islam ó kà fún pé mùsùlùmí ni kò ní ṣẹ̀ṣẹ̀ máa wádìí wípé ìjọ kí ni wọ́n ń kí ni wọ́n ń ṣe di eléyìí àlẹ́tọ̀ láti máa join àwọn àjọ àdẹ́n àwọn àjọ owó lọ́pọ̀ ńlẹ̀ tó jẹ́ ń tó kìtàbà ti túnà ẹ mẹ́sàn-án bí mélòó kan fún agámọ̀ wọn káwá tu o káyẹ̀wò ṣé Tijaniyya ṣé kìtàbà ti túnà ní ṣé Tabligiyya ṣé kìtàbà ti túnà ní ṣé gbogbo àwọn ansáàbù dín ṣé kìtàbà ti túnà ní ṣé gbogbo àwọn ìjọ táwọn ṣé kìtàbà ti túnà làwọn abadan máa kọ́ ọmọ kìtàbà wọ̀ sùn lódodo ọ̀rọ̀ wọ́n dúró lórí constitution tí wọ́n gbé kalẹ̀ fún kínní fún jọ wọn. títà ìdílé ìgbìlẹ̀ òkè ní kìtà àbàtì tó nà. àwọn ní tiwọn lọ́tọ̀ àwọn ní àríkánì lè máa ń sita a sì ní àríkánì lè fi hàn hamsa a ní orígun islam márùn a ní orígun ìgbàgbọ́ mẹ́fà àwọn náà ní usulu sita àwọn náà ní six fundamental kínní point ẹ dákun kó ló ti jẹ wọ́n dá tiwọn lẹ̀ ṣé kìtà àbàtì tó tòlóbi jásí pé nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yẹn àwọn pàtàkì ẹ̀ ju àwọn nǹkan tí anabi mú wa lọ sallallahu alaihi wasallam. bí tẹ̀lé pé ìkọ̀kan mẹ́rin tẹ́ máa rí fọ́ jẹun tí anabi mú wa ṣùgbọ́n èyí ti tẹ́lẹ̀ tó jáde nílẹ̀ wò six point. bẹ́ẹ̀ náà ni báwọn ti gbé gbé tí wọ́n jáde ní gbogbo ìjọba ọ̀kan náà ní tiẹ̀. ok bọ́lá yóò bá wọn bá òbí tíyàn bá kú tíyàn bá kú bọ́lá yóò pinnu tí a fi máa sin òkú lọ́dọ̀ tiwọn wọn ò sì ní béèrè pé wò lànà lè ṣe má ìlànà àjọ lásán náà ni wọn ṣé kìtàbà sí náà ni tètè kìtàbà sí náà wọn kì í yá àti tọba ọ̀ràn yẹn lọ́dọ̀ tiwọn wọn kì í sí lára náà ìmáàmù tó sì gbọ́dọ̀ kírun sí la ìmáàmù tó ń lọ gbọ́dọ̀ kírun sí la kì í bá ń jẹ sí pé ń tún nímọ̀ ju ìmáàmù jọ lọ́ba ń bẹ́ńlẹ̀ wọ́n bẹ̀ kó sáyé ìrógbókù kíni òkú ìjọ ni àfẹ́bẹ́ ìsìláàmù wa kíni ẹ̀yọ̀ kan ni. sọ̀bọ̀wá jẹ́ ní tọ́tẹ̀lé tánàbí mú wa sallallahu alaihi wasallam gbogbo àwọn ohun yẹn látòkè bílẹ̀ ọmọ gírèdì wọn ẹgẹ́ bí gbàgbọ́ wọn bá ṣe mọ̀ kìí pé wọ́n máa wò ẹgẹ́ bíi pé wọn ò sí lára àjọ tiẹ̀ ó pè mùsùlùmí ni wọ́n mọ̀ sọ́kàn bẹ̀rẹ̀ pé mùsùlùmí ni wọ́n alibata bíi gègé dáadáa ṣùgbọ́n àbàgbé á sì fẹ́ràn rẹ̀ ẹgẹ́ bíi gbàgbọ́ ẹ̀ṣẹ̀ mọ̀ alibá kílógà ẹ̀gbẹ́ àwọn ẹlẹ́jọ́ mi náà àdébá wọn gbé ágírèdì wọn bí bàbá wọn bá ṣe máa ní. ìyẹn ni wọn máa sọ pé òye ìṣẹ́jú ń jẹ ìwé òṣè hezbo ń jẹ ọ̀fẹ́ràn gbogbo àwọn ènìyàn ó sì máa gírèdì wọn ẹgbẹ́ bí kíni bá ṣe rí lára wọn ìgbàgbọ́ wọn bá ṣe rí. ìgbàna bí ni ká máa ń gbé wàlá àti bàrà òun yẹn àlùwàlá wàlúwàlú ká fẹ́ràn èèyàn ká sì kó lè rẹ̀ a máa yé tí wọn níbi tí ìyẹn ni ó jẹ́ kí wọ́n já kó já kọ́ bọ́kùn kúrò níbi ibi táwọn bọ́ọ̀lù tó jẹ́ sí lọ́dọ̀ tiwọn ẹ̀ ń bá jẹ́ ọmọ ẹ̀jọ́ kódà kò jẹ́ sí pé ọmọ mutí wọ́n fẹ́ràn rẹ̀ yìí ìwọ tó mú títí èsè ọmọ ẹ̀jọ́ lọ. ìyẹn táwọn bọ́ọ̀lù fi hàn ìwọ lè yọra rẹ kó mbẹ. tọ́ba ìfẹ́ pílíkì àti ẹ̀bílíkì kan bá ríra wọn tọ́ba ìfẹ́ bá jọ ń sáàmù ni tí wọ́n ní ọgbọ̀n dáadáa tọ́ ọmọ kí ó jọjọ́ àbá tẹ́ bá dínú mọ́tò tẹ́ bá kíra yín tán tọrọ bá kun ara wọn yí pé ẹnìkejì rẹ yẹn tẹ̀bílẹ́gì lónà tó ẹnìkejì ó rí wọn ó sùn rẹ dáadáa ó ti sọ̀rọ̀ dáadáa ni wọ́n wá páàkì rẹ sẹ́jọ́ kan ni wọ́n tún tẹ̀sí pàápàá onímọ̀ ni wọ́n wọ́n páàkì rẹ sẹ́jọ́ kan ni àwọn máa bá iṣẹ́ lọ sí wọn ni wọ́n máa sọ̀rọ̀ lọ dáadáa tó dùn kí ló àwọn dá wa lọ́tọ̀ nínú àwa mùsùlùmí ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ síbẹ̀ nǹkan. ọmọ wò wọn bí ìgbàgbọ́ wọn bá ṣe rí tọ́ba eléyìí tọ́ pé eléyìí súnmọ́ sí ju eléyìí lọ nínú ìjọ tí wọn. constitution àwọn eléyìí ó súnmọ́ sí náà ju constitution àwọn eléyìí lọ. èyí kí ni constitution wọn súnmọ́ sí náà pọ̀ yẹn wàá fẹ́ràn rẹ̀ jèjì tí wọ́n jìnnà sí sọ́sà bó ti máa bá wọn gbé ń tiẹ̀ ìyẹn ní ọjọ́ kó o lè bọ́ bọ́pá kú níbi ká máa fẹ́ràn ènìyàn ká sì máa kórìíra ènìyàn nítorí pa àjọ jẹ́ ẹgbẹ́ kan àbí ìjọ kan aláwọn bá sọ nínú àlùkò àti kullu hizbin bima ladayhim farihun. gbogbo àwọn ẹlẹgbẹ́ kátàkátà àtàwọn oníjọ oníjọ yẹn gbogbo wọn ní ọmọ yóò ra wọn pé àwọn làwọn dáa ẹ bá wa tẹ̀lé ànábì àríṣàlátù ọ̀sẹ̀lám yọ̀ọ́ máa wò wọ́n ní kọ̀ọ̀kan pé bílẹ̀ yìí bó ṣe kù sí rè eléyìí dáńbí eléyìí súnmẹ́sìn ju eléyìí lọ eléyìí súnmẹ́sìn ju eléyìí lọ eléyìí jìnnà sẹ́sìn ju eléyìí lọ. ọ̀wà tí wọ́n á ní lọ jọ́yìn ibi àléébù tí àwọn wà padà tó nípa báyìí a lẹ́tọ̀ láti lọ máa jọ́yìn àwọn èèyàn báyìí. a wà a máa kẹ́kọ̀ọ́ a máa fi lọ́wọ́ bá wa a sì máa fi dá wa a máa tàáwánà tó máa tàáwánà pé ká kọ́ eléyìí òbí ká dá kọ́mítì kankalẹ̀ òbí kọ̀bàjẹ́ láti bí oníṣòwò gbogbo testing ground ní ìsìn ká gbogbo àwọn testing ground pẹ̀lú mọ̀jìnà àti gbogbo ẹ̀ ìjẹ́ ká dá kọ́mítì kankalẹ̀ tá a máa ti dá wà nínú ìlú wa nínú agbègbè wa ń bíbà eléyìí yìí sì jọ kọ́mítì lásán yẹn dá wà yẹn ẹ máa ṣe tààwù nìyẹn kúrò ní wọ́n tààwà ní alàlùbẹ́rẹ́ wọ́tàkùwà foundation ńlá ni olùkọ́ àwọn mímọ́ ń wò yẹn pé ẹgbẹ́ lílé náà eléyìí yìí ṣẹgbẹ́ kìí ṣe ẹ̀ṣẹ̀ jọ ẹni ẹ cooperate ẹni dá cooperative kalẹ̀ ní kẹ́pẹ́ al-Yusr cooperative Islamic cooperative Yusr náà ni cooperative tí wàá máa jẹ ẹgbẹ́ kílẹ̀ ta'awunu ala al-birri wat-taqwa àwọn tí wọ́n ń dájọ́ sílẹ̀ ọgbà fọ́ọ̀mù wọ́n sì máa ka nọ́mbà yín ẹni mọ̀lẹ́nìkan ní sọ́kọ́ ọmọ ìjọ wa nílùú Ọ̀yọ́ ó ti tó yẹ báyìí gbogbo mùsùlùmí ìlú Ọ̀yọ́ kì í sọ́mọ ìjọ tí mùsùlùmí tó bá tẹ̀lé àwọn sàhábà radiyallahu anhum yóò máa ka gbogbo mùsùlùmí kó pé ìgbàkan náà jẹ́ níwá ṣùgbọ́n máa fẹ́ràn àwọn jọra wọn lọ bílí ìbáṣe súnmọ́sì tó bẹ́ẹ̀ ló ti fẹ́ràn rẹ̀ tó ìyẹn ló fẹ́ pé ọ̀n gbalada lórí ìfẹ́ tó níyẹn ó sì máa kórira eléyìí bó ti jìnnà sẹ́sìn tó ó ní máa wò fún ìjọ líle ìjọ tí lè ń tẹ̀lé ìjọ tí lè ń tẹ̀lé ìjọ tí lè ń tẹ̀lé ìyẹn aburú tó wà lára àwọn ìjọ ìjọ tó ń darí ọ̀pọ̀ ọ̀pọ̀ gan nínú ẹ̀ ni pé wọ́n jẹ́ kí àwa mùsùlùmí ká wíkì Hmm. kọjá wà kọjá lágbára mọ́ àwọn olókòtò jẹ́ nílò dáadáa ní tiwọn wọ́n ń lọ tọ́tún ní tiẹ̀ dáadáa kódà nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ tààrùn nínú nǹkan tó bá wà lọ́kàn jẹ tí ọ̀tẹ̀ wa lọ́rùn kọ́ máa jà tọ́bù mi lọ́kàn jẹ tí ọ̀tẹ̀ mi lọ́rùn kọ́ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ lọ mọ̀ ní ìdíje ọ̀rọ̀ tí màá sọ fún yín torí pé wọ́n pọ́ọ̀lù sínú politics olóṣèlú ni wọ́n torí pé wọ́n ń tó olóṣèlú ẹ̀hán ẹ̀jọ́ yẹn ẹ̀ẹ́dì tọ́sẹ̀lẹ̀ sí wọn àwọn olóṣèlú inú wọn máa dàn pé wọ́n fọ́ sí méjì kódà wọ́n tún lè ṣiṣẹ́ pé kí wọ́n tún fọ́ sí mẹ́fà sílẹ̀ torí pé fífẹ́ wọn ó kótó àwọn tẹlifíṣàn adẹ pariwo pariwo tẹ ẹ̀yin ọmọ ìyá yìí ẹ ṣọ́ra ẹ kú bí àwọn àwọn tẹ fẹ́ máa bá gbé yìí yá ayé pátápátá làwọn wọn bẹ̀ sí jẹ iná ìlọ wa ṣẹlẹ̀ padà yẹn sọ nípa báyìí tẹ́ rí àwọn aburú tí àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ dálẹ̀ fún wa ọjọ́ ká wúkì torí pé wọ́n pín wa yẹlẹyẹlẹ ó sì ń sọ wá lẹ́nu ibi kan ní lẹ́gbẹ̀ẹ́ yẹn yídì nìyẹn lọ́kọ̀ ìgbésẹ̀ àwọn lọ yẹn hmm. àbọ̀ ọmọ yídì mẹ́rin ọmọ yẹn sọ gba títí kọjá yídì mẹ́rin lọ́ba pàdé mẹ́ ní bá ń sinika jẹ́ nìyẹn bá nàbí tẹ̀lé ajẹ́ nìyẹn wàláhì tánàbí bá ń bẹ láyé tó bá kọjá mẹ́rin yóò sùn kan nínú àwọn yídì yẹn yóò sùn méjì náà yóò sẹ̀ kàkùlà tán ẹ sì mọ̀ pé méjì tó bá ntọ́ bá lálàkọ̀kọ́ ni torí wípé ó ń sọ ìpẹ́yìn mùsùlùmí ẹ̀ ṣe kíni ẹ̀ ṣe ọkàn náà kí la wá sá fún àwọn mí ọ̀sán pé bídí àmì ọ̀nbí wíìdì kan là ń fi lọ dákìsí ẹ̀yin tẹ́lẹ̀ náà wá dálẹ̀ bídí àmì ọ̀nbí náà ẹ̀ bọ̀ ń bẹ̀ ẹ̀ bọ̀ ń bẹ̀ kò sí ìtọ́bọ́ kò sí yídì tí ń bẹ ní òtún mi ọ̀mà tí mi mọ̀ kí èsì bídí àmì kò sí ọkàn bí àwọn lọ sọkásì wọ àwọn mọ̀sí bá ẹgbẹ́ ọlọ́dá yẹn lẹ ìjọ ọlọ́dá wàhálà yẹn sílẹ̀ fún wa ìjọ sọ wá bẹ̀ lẹ kò jẹ́ ká sọ́ǹgù tò láti padà náà ní pèpè táwọn sálàfù ń pè wá sí pé ẹ jẹ́ ká àwọn tí wọ́n dàgbà yẹn ẹ jẹ́ àwọn ọmọ bá ti wọn lọ bí wọ́n bá gbọ́ mọ́ wọ́n sá kù náà ni àwọn ọmọ yóò rẹ̀ tá a bẹ̀rẹ̀ yìí ẹ jẹ́ àwọn gbàgbé gbogbo ra yẹn ká ti gbogbo ọ̀nà tí ò ní jẹ́ ká jẹ́ ọkàn ká padà sí kìlọ̀ wa òun náà ni al-Islam ká fi àwọn nǹkan mìíràn tá a so mọ́ra tí ń sọ wá di yẹlẹyẹlẹ yìí ká jù lẹ padà ọlọ́ni wa àtàkùnmọ́ bíi habilillahi jami'a wàlà tafarraqu. ọlọ́wọ́n bá sọ́nà àlùkò ni pé innal ladhina farraqu dinahum wa kanu shiya'a. ọlọ́wọ́n tún sọ nígbà níbi àyà mi pé wàlà takunu kalladhina tafarraqu wa ikhtalafu. ẹ má dàbí wọn. tùbà àwọn nǹkan yẹn ọlọ́run kìlọ̀ fún àgọ́ àtàwọn ìbẹ́ẹ̀ náà lámà ká béèrè pé kí láà máa ṣe títọ́ ọ̀bá ṣèjọ ò ní tẹ̀sẹ̀ ní ẹ̀dá àdéhùn ti ń bẹ́ni ẹ̀ o wọ́n ti press ọpọlọ wọ́n ti wọ́n ti wọ́n ti kó ọpọlọ àwọn èèyàn lọ́gbọ́ òòlè rẹ́sìn ṣe àti kó o ṣe ìjọ kankan nítawọ̀ ó sọ fún ọ pé òòlè rẹ́sìn ṣe tọ́ ọ̀bà kéw náà láàṣọ tọ́ ọ̀bà kéw òòlè bá gbọ́n ṣùgbọ́n tọ́ ọ̀bà kéw tó o bá ń tẹ̀sìn tó o lọ gbọ́ ìyẹn jọ o sì ní gbàgbọ́ ẹ̀sìn torí pé àwọn máa tẹ̀lé dáná bí òní àti sallallahu alaihi wasallam tó sì jẹ́ ìlànà àwọn àjọ yẹn. sọ nípa báyìí kálukọ́ padà sínú ẹ̀kọ́ kọ́ padà sí láti máa jókòó bí mímọ̀ bá wà kọ́ máa gba knowledge ọ̀sẹ̀ ọ̀là ń bà ní kọ́ máa gba oníjọ ẹlẹgbẹ́ àti nǹkan kàkà káàkiri lọ Ọlọ́run ọba yóò là wá yóò rìn sànù wa jíjọ yìí jọ kò sínú ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká dúró lójú ọ̀nà Islam láì ṣèjọ kankan káma kírun mọ́sálásí wa mọ́sálásí tó bá fọ́ọ̀lù sádùúgbò wa ìjọ tẹ mọ́sálásí rẹ nìyẹn jimá tó bá jẹ́ mọ́sálásí jimá àdúgbò rẹ tàbí ìlú rẹ jimá ti ìjọ tẹ nù. kìsìkì tó wá kú ní jimá àdúgbò rẹ ọ wà sọ pé ìgbàmbá tó dé jimá ti ìjọ wa ẹ̀dá kan sí mùsùlùmí káwọn àdúgbò rẹ náà yóò tún wá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ yóò tún ṣe padà wà lọ́tọ̀ tó gbé lẹ́yìn ọlọ́run làwọn àfọlọ́fù tààlà ánà sọlọ sọlọ bìnnà muhammad wà láàrin ìwà sábẹ ẹjùmáyìn náà. jazakumullahu khairan. Thank you.